La ti bá rọmọdọ́nù níbi tá a bá dé lónìí mélòó ni ó di lónìí ẹnìkan ní fifteen fourteen àmọ̀dúpẹ́ fọlọ́run ọlọ́run àwa rẹ̀ ọlọ́run já sí láláyọ̀ tá a bá gbà á tá a rẹ̀ abẹ́lẹ́ ọ̀pọ̀ nínú àánú ẹ̀ ọlọ́kọ́ mọ́dún ọlọ́run mọ́jà fíbi panú lásán mọ́jà agbẹ̀ǹgbẹ̀ lásán ọlọ́run kọ́ ọ̀la ìtòkùn lọ́kọ́ bá jọ sùn fún wa. lónìí ibi tá à ń lọ ibi tó lámì ni ibi tá à ń bá tàbí sí èrò lọ lónìí ibi tó lámì ni tó yẹ ká kán wọn sí. ọlọ́run bá ń sọ̀rọ̀ nítorí nípa nǹkan tó torí ẹ̀ṣẹ̀ ní èmi àti ọ̀pọ̀lọpọ̀ aládálẹ̀ ayé tán táà mójú tó àwọn nǹkan kan táà ń gbájú mọ́ àwọn nǹkan kan táà ń rí mọ́ àwọn nǹkan kan táà ń wáyé mọ́ àwọn nǹkan kan tó ṣe kọ́ àwọn nǹkan táà ń rí mọ́ yìí àwọn nǹkan táà ń wáyé mọ́ yìí kìí ṣe ń tọ́lọ̀ wọn bá torí rẹ̀ dáwà nù kódà bá àbá sọ́ra wọ́n lè má jẹ́ àtẹ̀kùn débẹ̀ wọ́n lè jẹ́ àtẹ̀kùn láti jìnà sí i ọlọ́run bá wá ń sọ fún wa nípa àdéhùn eléyìí tó gbà lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì eléyìí tí ó máa jẹ́ àdéhùn tí ó gbà lọ́wọ́ tiwa náà ọlọ́run ni dá àkàgùn náà ọgbọ́n mi láàyè ṣe ikọ́ ní ọ̀jì. wàyí àkàgùn náà ní ìlú àpọ̀lọ́ kìíní wà idh nínú Qur'an ó kúrò nítumọ̀ rẹ̀ rántí ọlọ́run ní wípé rántí kí lọ́lọ́run fẹ́ ká nàbì sallallahu alaihi wa sallam kí lọ́ fẹ́ jí wọn rántí ọlọ́run wa idha akhadna mithaqa bani Isra'il rántí ìgbà táwọn ọlọ́run ọba tá a gba àdéhùn àwọn ọmọ Isra'il ẹ̀já ọkọ̀ bẹ̀rẹ̀ láti bí àkọ́dúnná ìyẹn kan ọkàn yáwájú kò sí lára ibi táwọn ọlọ́ọ̀dí àgbà àdéhùn àwọn kan nínú àwọn tí wọ́n ti dàrú wọ́n a máa lò láti fi tako mùsùlùmí wọ́n lè bá àwọn mùsùlùmí ní ẹyọ kan lọ́lọ́wọ́ bá wọn ọlọ́wọ́n ti wá sọ wípé nígbà tí a àdéhùn kí ló tí ọ̀sọ́ wípé nígbà tí mo gba àdéhùn tó bá yẹ pé ọ̀kan ní péréré tó fi ń lo plural fún ara rẹ̀ yorùbá láyé mi ti yé plural lọ́dọ̀ ìdílé ẹ̀kọ́ wọ́n ní pé kí ló dé tí ò lo singular kí ló tó fi ní àkọ́dùnà mi sákọ́bà ní Israel ìjọ táwọn ọlọ́wọ́n ọba tá a gba àdéhùn nínú èdè lárúbáwá nínú èdè lárúbáwá tọ́lọ̀ fi sọ alukur'ani kalẹ̀ èèyàn kan ṣoṣo a máa lo arọ́pò orúkọ eléyìí tó jẹ́ tọ̀pọ̀ fúnra rẹ̀ ní èdè lárúbáwá wọ́n máa ń pè ní alimutakallim máa tàbí ẹni tí ń sọ̀rọ̀ tí ń pàtàkì ààrẹ kí esi dandan ni kọjá alimutakallim máa wọ èrè. yẹ́sì dandan ni kọjá wípé ẹni tí ń sọ̀rọ̀ pẹ̀lú ẹlòmíì tó yàtọ̀ sí ó lè jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ tí ń pàtàkì ààrẹ mùrùpálá yìí mi yé wa ẹjá ọ̀rọ̀ àfihàn lè bá kó mọ̀ bá mú akó mi tán nínú tí ó wà wọn lẹ́nu oní tí ọlọ́ni ẹ̀rẹ́ ti gba àdéhùn àwọn ọmọ Israel ìgbà lọ́wọ́ bá gba àdéhùn wọn àwọn afọ́nitọ̀ sí àlàyé pọ̀ lórí ẹ̀ àlàyé méjì ń bẹ òun ló gbé wọn alákọ̀ọ́kọ́ nínú àlàyé òun ni tọ́lọ̀ wọn bá ti sọ́tà wàyí a sọ́tà من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم قل ألست بربكم قالوا بلى جبل فوقهم كان وإذا أخذ ربك وإذا love. wípé ẹ̀rọ tí ìgbà tọ́lọ́wọ́n ọba rẹ tó yọ jáde láti bàárà di àwọn ọmọ ádámà gbogbo tọ́lọ́wọ́n ọba dànù èèyàn tọ́lọ́wọ́n bá kó gbogbo wọn ó kó wọn jáde àtẹ̀ntí ò tí ì láyé àtẹ̀ntí àwọn ọ̀bá láyé àtẹ̀ntí ò ní bá wa láyé àtẹ̀ntí ò ní bá erépa wa láyé ó wá kó gbogbo wọn jáde ó ní pé alásùnwó mi rọ̀ bí kó sẹ́mi kan lọ lọ́wọ́ ọba ayé ni kọ́ọ̀lù wàlá gbogbo wọn dáhùn wọn ní kí bẹ́ẹ̀ ni ìwọ lọ́wọ́ ọba wa ṣàyédé náà kọ́dà tún jẹ́rìí sí nínú àwọn ọmọ ádámà sọmọ ìṣọ́ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbẹ̀sẹ̀ lọ ọwọ́ àbẹ̀ wọ́n ní tọ́lọ̀ ọba ń sọ̀rọ̀ aláyáyà àti yẹ ò ń bọ̀ jọ mi àwọn míì sọ wípé bẹ́ẹ̀ pọ̀ nítorí ọba gbà lérò pẹ̀lú gbígba àdéhùn wọn òun ni gbígba àdéhùn wa láti ẹnu àwọn ànábì wọn gbogbo àwọn ànábì tọ́lọ́wọ́n bá rán sí wọn lọ́lọ́wọ́n bá gba àdéhùn àwọn tọ́lọ́wọ́n rán sí nígbà ayé tiẹ̀ látẹ̀nu ànábì ìyẹn ló súnmọ́ jù mo rò pálá ayé tí mo sọ ní ìsinyìí yẹn mo ló súnmọ́ jù òun ni gbígba àdéhùn àwọn ọmọ Ísírẹ́lì látẹ̀nu àwọn ànábì tọ́lọ́wọ́n rán sí wọn. mo rò kálàyé mi yé wa mo rò òkè ó ní ọlọ́wọ́ bá ní ẹran tí ìgbà tí mo gba àdéhùn àwọn ọmọ Ísírẹ́lì kí làdéhùn náà láyà ya'buduna illa Allah látàbùdó Isra'il wọ́n ń ṣàṣìṣe wọ́n lè járun ọmọdọ́mọ wọn sí lórí ẹ̀sìn yẹn torí Isra'il ìkànnì anábì ọlọ́run bá ti jẹ́bẹ̀ anábì ò yàtọ̀ sọ́hìnìyúnà làwọn ti sọ kí ni mo pè é sọ́hìnìyúnà òní wọn sọ́hìnìyúnà wọn làwọn ti yọ ń bẹ ní ìsìn tí wọn bẹ níbi tí wọn pè ní Isra'il torí pé òkè kan ń bẹ ní ẹ̀jọ́ Jerusalem ti ń jẹ́ sohyon ibẹ̀ ní ọ̀fẹ́ ráwọn ti ẹ̀sìn rẹ̀ ni wọ́n sì ń ṣe mo rò pálá yẹn mi ti náà ní tí mo wá fẹ́ lò ọlọ́ní àdéhùn tá a gbà lọ́wọ́ wọn ni wípé láta ìmúdúnwọ̀nà ìlàwọ̀ ẹ̀ gbọ́dọ̀ jọ́sìn fẹ́ lómi àpọ̀ láyá ìmúdúnwọ̀nà ìlàwọ̀ àdéhùn tá a gbà lọ́wọ́ wọn ni pé wọ́n gbọ́dọ̀ jọ́sìn ìfẹ́ lómi àyàfọ́ lọ́wọ́ ọba tó láàárẹ̀ ga mùrùpàlà yé mi yé mi bá yé wa bá yẹn ṣé wàá rí nínú ọ̀rọ̀ tó lọ́wọ́ bá sọ yẹn nǹkan mẹ́ta mélòó mẹ́ta nǹkan mẹ́ta ni. course dey ma affect ẹ ó ma affect ẹ ma charge ẹ kẹ́dẹ̀ ma ṣe wọn. nǹkan mẹ́ta lọ́wọ́ ọdún ẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ tó wọnú ẹ̀ táàbù padà tó ṣàlàyé ṣe padà owó ní ṣíṣe ìjọsìn kan lọ bẹ́ẹ̀ kí ẹ máa ṣèjọsìn fọlọ lọ́yìn ìgbà táwa àwọn ọpọlọ ní àjọsìn fóun bóun láti jọsìn bóun làwọn ọmọ Israel tẹfọ àwọn Israel lọ́dọ̀ dára ìdúró ayà bóun làwọn ọmọ Israel ó sì jọsìn fún torí pé tọ́lọ̀ bá ní wọ́n máa jọ́sìn tí wọ́n sì wọ́n bí wọ́n sì jọ́sìn ọlọ́wọ́ pa wọn láti bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ ó ní ọjọ́ sùn fún kò sì sálàyé bó sì jọ́sìn ọmọ ọmọ bó sì jọ́sìn bó lè yọ́sùn wá jọ́sìn kò sí jọ́sìn ìyá wọn túmọ̀ sí wípé ẹjọ́ sì fún mi ó kún ìgbàgbọ́ ó kún mímúlò bí màá bẹ́ẹ̀ sì ṣèjọ́sìn fún mi sí bẹ́ẹ̀ náà ibẹ̀ láti mú nǹkan ẹlẹ́ẹ̀kejì kí wá nǹkan ẹlẹ́ẹ̀kejì wọn. àbí wáyé dé lọ́nà wáyé débẹ̀ o báwo ó ṣe jọ́sìn fún un ṣe nígbà tó ní wọ́n jọ́sìn fún un ṣé wọ́n kà máa jọ́sìn nìkan wọ́n kà máa rìn lọ́kàn ní àwọn sì jọ́sìn báwọn ṣe ń wọ gbólò ókè ká ààyà yẹn ó ti kú ẹgbà bẹ́ẹ̀ sì jọ́sìn fún mi gbọ́ eléyìí tí wọ́n máa jẹ́ ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ránṣẹ́ òye lọ àwọn ti wọ àwọn èèyàn la ọ̀rọ̀ mi ò yé àbí ẹ jọ́sìn fún mi ìgbàgbọ́ pẹ̀lú ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ṣe rẹ̀ tí sàdọ́gba mọ́sá ń bẹ nínú ẹ̀ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ torí wọn à lè ìjọsìn fọlọ́run wa láì máa tó fi hàn torí òun ló fi àlàyé ìjọsìn yẹn hàn só ti yé wa ó tún wá kù kan inú ó fi pé mẹ́ta àbí mẹ́ta kọ́ mo pé ni kí wàá lè lẹ́ẹ̀kẹta àbí ká fi ṣe kùnà fún un kí lẹ́lẹ́ẹ̀kẹta ẹ̀rọ ló sì náà mọ̀. bárakàláwìk ẹlẹ́ẹ̀kẹta náà ni ta ni ó sàlàyé ẹ̀ fún wa wọn ni gbígbà náà bí Musa gbọ́ sàlàyé mi ti gbígbọ́rọ̀ sí Musa lẹ́nu nǹkan mẹ́ta yẹn lọ́wọ́ náà látàwòjò náà tí mẹ́tẹ̀ tá bá wọnú ẹ̀ fáwọn ọmọ Ísírẹ́lì mùsùlùmí bóò mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe lọ́wọ́ níbàámu sí ìta nàbí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kó sì wo ànábì tọ́lọ́run fi ràn wọ́n kó wo bóun lóun sì sin ọlọ́run tiẹ̀ tọ́lọ́run bá fi ṣẹ̀sà rẹ̀ fún níránṣẹ́ tó fi sọ bóun lòun rán sí ọ ó di mélòó ṣẹwàárí tí ọ̀kan bá ti sọnù nínú mẹ́tẹ̀ẹ̀ta èèyàn ń ṣe mùsùlùmí yorùbá láyé mi ti ẹni tí kankan nu mẹ́tẹ̀ẹ̀ta bá ti sọnù lọ́wọ́ kò lè mùsùlùmí ẹni tí bá ti jẹ́ mùsùlùmí kò sí kíni kò sí mi báyìí ẹni tí o bá ti jẹ́ mùsùlùmí kò ní ìjọsìn fọlọ yìí kámi ìdá àtàsí nínú tí mo mùsùlùmí mo wá fẹ́ jọ́sìn fọ́nà kí ni ìfi jọ́sìn fún mo rò wá láyé mi ti yé torí wípé àìwádìí ni ń fi jọ́sìn fún àìwádìí wà àìdìrọ̀ ma ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ mùsùlùmí máa ṣàṣedànù kó o kó òun ṣàṣìbọ̀ rẹ̀ ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ mùsùlùmí kó máa ṣe àṣegbọ́ rẹ̀ kó máa rò kó òun ṣe àṣegbọ́ rẹ̀ tí bá ti mọ̀ yàtọ̀ láàrin ọ̀rẹ́ àtọ̀ rẹ̀ ó yẹ kí àwọn ìtú gbọ́ ti sùn. kí ni ok o ti gbọ́ rí ọlọ́run sùn kí wá ní ọ̀rẹ́ arúgbó fọlọ ọlọ́run ti dáhùn ẹ̀yọ́ gbọ́ bá ti sùn. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló mọ̀ pé ọ̀ràn yẹn ni lórí òun kò sí lọ kò tí ẹ̀ sẹ́ni kankan nu mùsùlùmí tí ọmọ gbé ń gbọ́dọ̀ máa àbí bẹ́ẹ̀ kò sí torí ìpìlẹ̀ tí islam jáde lórí ṣùgbọ́n sí ìgbé mùsùlùmí ní sin ọlọ́run bọ́lọ̀ sí fẹ́ràn òjíṣẹ́ àwọn ènìyàn bẹ tí wọ́n láwọn ń sin lọ́rùn ọmọ ọba tó láàrẹ́ ga tó sì jẹ́ wípé sàárì lọ́lọ́run wọ́n ń pe ẹnìkan ní àláhìlà kí ni wọ́n pè é sàárì rẹ̀ ń bẹ nínú sàárì táwọn èèyàn máa ń bọ̀ ẹnìkan wá ń bẹ nínú àwọn tí ma bọ̀ sàárì rẹ̀ tí ma lọ bí sàárì rẹ̀ lọ́mọ sí ọjọ́ sùn náà lọ́mọ sunkún sí lọ́rùn ó wá jí ẹran ó jí ẹran ó jágùntàn ìdájí sọ ìtọ́wá fẹ́ gbọ́ ó lè gbọ́ nínú mọ́tò mi ó wà nù kẹsẹ̀ tìkan lọ́dọ̀ ó lè gbọ́ mẹ́rin kìí ṣàyè sọ ìtàn tó ṣẹlẹ̀ gángan ni o kìí ṣàyè sọ rárá ọmọ ló ń sọ ọ wá jí wọ́n wá wá ẹran yìí títí tí wọn ò rí wọ́n wá alikẹ́ni kọ̀ọ̀kan mọ̀ búra ó sì búra ó sì dórí ẹ̀ ó sì búra pẹ̀lú ọlọ́run òun fi ọlọ́run bá búra tẹ́mi òun wà lọ́dọ̀ rẹ̀ òun kọ́ jẹ́ ẹnìkan nínú àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá sọ wípé ẹ mọ̀jà rẹ̀ ẹ mọ̀jà nìyí. ẹni kó fi sàárè aláhìlà búra tó bá ti fi sàárè aláhìlà búra kó ọkọ lọ di ẹran ọ̀rọ̀ ti parí ni ọba lè búra ebe ẹsẹ̀ tí ń bẹ ní kó bá fẹ́ kó bá lè búra àwọn wàlẹ́ ọjọ́ ọkọ lọ di ẹran sọlọ ní sùn látàbùdúnà ìlànà wọ́n ní sàárì kan bẹ bóyá ní mẹ́sàárì tàbí ní sáàm gíga rẹ̀ sókè 50 feet 50 feet ló fi ga sókè àwọn èèyàn sì máa lọ bẹ̀ wọ́n lọ tọrọ níbi àwòkátà àwọn sàárè mi bẹ tó ṣe wípé àwọn ìjọba àlóbi tó wà ti ń gba commission lórí ẹ̀ níbi tí àwọn èèyàn patronize ẹ̀ ẹ̀ mọ̀ nǹkan tó fún un ẹnìkan sí tíra ẹ̀mọ̀ tíra ẹ̀mọ̀ kọ tíra rẹ̀ kí ló kọ tíra rẹ̀ dalilu manasikil kubur dalilu hajjil kubur àwọn àlàyé ẹni tó bá fẹ́ ṣe hajj lọ bí àwọn sáré kí làwọn tí ó tẹ̀lé kí làwọn rules regulations conditions àwọn tó ṣe nù tó tún wá lọ kó àwọn wàyàbó lónà aláàlọ́hìn ní kẹ́tìbá wà òun yà láàrún. wọ́n tún kọtíra lórí ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ láta àbùdó na ìlànà ẹ má lómi lẹ́yìn ọ̀nà eléyìí tí mo bẹ́ẹ̀ sọ ìwọ̀n sọ fún mi òun fún dára mi rí i ìwọ náà dẹ̀ fúrí láti lọ wò lá lọ sí fọ́nmà mini campus uni lọ tóró ti di fọ́nmà yìí mini campus uni lọ kọ́ wá gbà ẹ̀yìn ẹ̀kọ́ fẹ́ gbà jáde sí kóòtù ibì kan ń bẹ níbẹ̀ lẹ́yìn àwọn kíláàsì kan àwọn àpáta kan báyìí lọ́wọ́ abẹ́ dúdú ni wọ́n ga báyìí wọ́n máa ń pè ní òkè sunna òkè sunna ni wọ́n ń pè ọba àwọn àyá kan ń bẹ tí wọ́n wá tọrọ àlùbáríkà bẹ̀ ìbẹ̀ náà wọ́n ti sàlọ́lá ó náà wọ́n mọ̀ fara ra ìbẹ̀ wọ́n mọ̀ tọrọ kí bùkátà wọn ti bìyà tẹ́ ẹ bá lọ tẹ́ wọn àwọn náà mọ̀ wò wọ́n níbẹ̀ ni ṣé alími kọ́kọ́ sọ̀kalẹ̀ sí ìgbà tó fẹ́ wọ̀ lọ torí gébẹ̀ lọ́wọ́ kọ́ sọ̀kalẹ̀ sí ìgbẹ̀ náà ti ń tọrọ ibùyà bùkátà kò sí ti wọ́n tọrọ mẹ́ látàbùdúnà ìlàláhà ìlú tó súnmọ́ sí àbí gíní wọ́n wí ìlú tó jìnà sí náà tó súnmọ́ lè jẹ́ náà à bí bá sọ láwọn èèyàn dáadáa tọ́pọ̀ tó wà mẹ́ kọ́lọ̀ bá sọ wọn àbá ní ìlú tó súnmọ́ iná tó jìnà sálì jẹ́ náà kò sí tí yóò sún mẹ́rin tó jẹ́ lọ àwọn èèyàn tí gbé ni yóò sún mẹ́rin ìlú òní wọ náà kò ní wà gbogbo òlú lẹ ní ó sún mẹ́rin bẹ́ẹ̀ tó jìnà sàlùjẹ́ náà ẹni ó jìnà ẹni ó sún mẹ́rin jẹ́ náà tó jìnà sínú lọ́wọ́ tá a bá sọ̀rọ̀ ọmọ tìrún wá kiri tí nǹkan kan bá ṣáájú tí èèyàn bá kírun tó bá kí já wọn lọ wá wọn bá ṣe mọ tó tó kí ju àwọn lọ tí ọba dé ọlọ́wọ́ bá mọ̀ lẹ́yìn ọ̀kan ṣoṣo káwọn ọlọ́run lọ́kàn kì í ṣe pé ká máa sọ lẹ́nu kọ́kàn lọ́lọ́run kì í ṣe tó ń pè ní mímọ́ nìyẹn o nǹkan mẹ́ta ló kó sínú o àbí márùn ọmọ ọlọ́run lọ́kàn látọ̀kàn ọ sọ jáde lẹ́nu iṣẹ́ rẹ̀ ó jẹ́rìí sí tíṣẹ́ rẹ̀ ọ̀bá jẹ́rìí pé ọkàn lọ́lọ́run tó ń sìn òun ṣe mùmíní látàbùdú na ìlànlá wà wọ́n bọ́lọ̀ wọn bá ti gbé wá ẹ mọ́ ti fẹ́ lọ bẹ̀rẹ̀ tọ́lá tó padà bọ̀ abẹ́ yẹn sí ẹ̀rọ yẹn àwọn nokia tó ní ẹ̀lmíyà lọ́gọ̀wíyà tó wà bẹ́ẹ̀ àwọn bọ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹja kọ́kọ́ yẹjú mẹ́tẹ̀ẹ̀ta ti bẹ lábẹ́rẹ̀ ọ̀nà ìpele mẹ́tẹ̀ẹ̀ta ìpele mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní bẹ́ fún díjọ́sìn fọlọ́ mẹ́ta takhallafa wahidun minha takhallafatil ibada tí kanú ẹ̀ bá ti yé ṣe kù síbàdà ọbẹ̀ ẹ̀sìn lọ́wọ́ ìjọsìn tó wọ́n fẹ́ ṣe ọmọ bẹ́ẹ̀ ti máa ń ṣe ẹ wájú èèyàn ti ń lọ hajj àwọn èèyàn sì ń lọ wọ́n sì ń padà dé kófò ọ̀nà ìdè méjì ní àwọn ọ̀kí òkú ẹni tó lọ ájì tí bóbi sùn ẹnìkan bẹ tí wọ́n fi ṣe olórí alálàájì kan tí wọ́n tó sàkẹ́ àwọn tó kọ́ lọ ájì nísìnyí sáyẹn wọn àbí ọ̀pá tí àwọn alálàájì wọ́n ń dáná jẹ fún wọ́n ń ṣe gbogbo ẹ̀ nítorí wọ́n ń sáyẹn wọn àwọn mẹ́ta ní sáyẹn àwọn tí ó tún wá ṣe ájì òun ò pé ájì tó ń wọ̀n ní ìdẹ̀ òun kú kéwú sàwọ́dì lòun ti kéwú òun tó ti ṣe ájì dáadáa lẹ́yìn ìgbà náà òun ọba àmọ́ ni ajé bó ń kó yan àwọn ti gbé òsì mà ṣé ẹ kí ọlọ ájì kan mọ́mọ́ kó ń sún mọ́ẹ̀ kì í tó wá ṣe pé ọkọ rẹ̀ o eléyìí tó burú mbẹ tó wá jẹ sí ọbọ̀nù ẹnìkan bẹ nínú àwọn tó lágbára nílùú bẹ ọmọ rẹ̀ òun ló lọ ìlú èbó ní gbé ó ti wá sa fáńsá ìjọ ó wá fẹ́ ṣe business ṣùgbọ́n kò gbélé tó bá dé sàwọn òdìbò níbi ẹ̀ ó wá bá alágbára bàbá rẹ̀ sọ̀rọ̀ bàbá rẹ̀ ni mọ́gbà bẹ̀yẹ lọ magẹ́ẹ̀tì slot kan fún ẹ̀mí ó ní wulẹ̀ náwó transport magẹ́ẹ̀tì slot fún ẹ̀ màá dẹ̀ fẹ́ ẹlẹ́ni tó máa bẹ́ ẹ ìyẹn sáàrù owó owó lọ rẹ́rẹ́rẹ́ olùdé ọ̀hún ìgbọ́jọ́ ọ̀hún jámanu ní pé tí ò bá ti jó wọn sáyàn ọ̀rajà kankan bó ṣe kó wá ní oṣù kó rẹ̀ padà yìí báwo wá lè gbèsè yáṣọ lélẹ́ ìkẹ́ àyàfi kò ń ṣètò tí ọba ti jọ òun ṣètò òun ò ní mo níra ọjà kankan òkú bèdè ọba ti bèdè mọ́ lọ. ọjọ́ àárín ìfọ ẹni àfọ́sí ara ẹni ó sàpadà gbọ́ bùkátà rẹ̀ lára ẹni ìyẹn ni ọ̀wá lè mọ̀ wọn ara àwọn méjì yòókù àwọn ọ̀wọ́rìn jẹun wọ́n ti dá lára fa ara wọn nù ìyẹn ni ọ̀wá lè mú mọ́ra yá ọ̀rọ̀ ojú ọjà tó fẹ́ làwọn ṣe ojú ẹ̀ ṣùgbọ́n tó ṣe fún yẹn kò lè mú mọ́ra wọ́n wá jù fún bàbá rẹ̀ ló bá pè é ẹ̀ nǹkan àwọn jẹ́rìí sì jára lu ìbọn kankan ó pàfẹ́kìtì dúdú ẹ̀ dúdú ẹ́fídẹ́ǹsì ló ní lọ pátápátá Jagunlabi ò lè sọ pé bẹ́ẹ̀ kọ́ nítorí gbàṣẹ́ yàrá láàjì lọ́wọ́ ẹ̀ tó sáà kẹ́ ṣùgbọ́n yẹn kọ́ ibi tí mo fẹ́ lò ní wípé látàbùdú náà yìí làlọ́hà àyàfi kéèyàn ọmọ mi yóò ṣe sí lọ́wọ́ jòjò rú àwọn eléyìí tí wọ́n lọ hajj tí wọ́n tún lọ ṣe ṣìnà lọ kò sáájì kankan ó wà ní ìhẹ́rọ́ mi wọ́n súnmọ́ ìwọ́rọ́ mi ti bàjẹ́ wọ́n wà á lọ àwọn èèyàn mọ̀ lọ́ájì wọ́n gbónú pé pléèrè wọ́n tún máa nàka méjì báyìí síra wọn pẹ̀lú àǹkárá wọn nàka wọ́n mọ̀ fúnra wọn lábàrá ń di ọkùnrin àtọ́kùnrin wọ́n wọlé táwọn ọ̀dọ́rùn ẹni wọ́n mọ̀ sí kùrà àwọn alálàáfà kan náà àràfà wọ́n làwọn sí wà sí kùrà wọ́n mọ̀ lọ́wọ́ gbà wọ́n mọ̀ dáwàkà tí báwo láti gbà àwẹ̀ irú ìgbàgbọ́ wo ni mùsùlùmí gbọdọ̀ ní pẹ̀lú báwọn kan lè wù káàkiri mo ń sọ fáwọn èèyàn kan láàárọ̀ àná mo lọ wọn ní ẹnìkan lóṣogbo ni wọn ti mú ọ ọyẹ kẹyìn tẹ wọn máa ń gbọ́ rédíò ẹ ti gbọ́ lóṣogbo apá èèyàn méjì àtórí àtójú àárọ̀ obìnrin tẹ wọn lọgọ nínú àwọ àwọn ọlọ́pàá sá dájú wọn ni pé ọba láǹsì kí ni ń ṣe ni tí sàn ṣe bákàbákà tí sàn ṣe bákàbákà wọ́n sàdádó bó ṣe wá rí kí wọ́n dúró ẹni tó gbé lọ́wọ́ ara ti ọ̀balẹ̀ ẹ̀mí rẹ̀ ọ̀balẹ̀ tàbí kó ṣe wípé gbogbo nǹkan àjàdó jẹ́ ṣe ojú jẹ́ ti rí tó ẹ̀rù fi ń bà tẹ́lẹ̀ báwọn ṣe dé gbòòrò bó ṣe nà pápá rò ọ̀nà pápá bora làwọn lọ́pàá wò ní ah, ẹni tí lè nà pápá bora kí ni ṣẹlẹ̀ á sàchì ní mẹ́wọ́n sàti orí èèyàn apá méjì orí kan àtọ́jú ara obìnrin kí ni àwọn akáàkiri bí ẹ bá fi ìlú kọ rẹ ó kọ mùsùlùmí lẹ́bà ń bẹ̀ ìjọba ni wá ní à ẹni yẹn náà ni ẹni tó sálọ wọn fẹ́ bá fi ṣògùn owó yìí bí tí mo fẹ́ lò ṣùgbọ́n nàìjíríà wọ́n tún máa ṣe investigation wọ́n ní wọ́n wá ṣe investigation jù bẹ́ẹ̀ bó bá mọ̀ wí rẹ̀ fáǹdì ibẹ̀ náà ni ó parí sí torí wọ́n ń ṣe investigation lọ́wọ́ yóò wà tó máa ṣiṣẹ́ ẹ̀kú ẹ̀ lọ kọ́dọ̀ tún lè dolóògùn fáwọn ọlọ́pàá tó bá ti lọ́wọ́ bọ̀ láyé ta abẹ́ ẹ̀sìn lọ́run láti àbùdó náà illa Allah ẹ̀ gbọ́dọ̀ sí ẹlòmíì lẹ́yìn ọlọ́run tí sísin nǹkan mi sísin ọlọ́run ọba nìkan ṣoṣo rẹ tí òun bá ti kó nǹkan mẹ́ta yìí sí ló gbàgbé ẹ̀ ẹ̀rọ àkọ́kí lálákọ̀ọ́kọ́ ẹ̀rọ bílétì kí la lákọ̀ọ́kọ́ ọmọ yàyà nǹkan mẹ́ta ló wọnú láàtà àbùdúnà illa Allah nǹkan mẹ́ta ló wọnú ẹ̀ kí la kọ̀ọ̀kọ́ kí ẹ máa sin ọlọ́run nígbà tó sọ kí lè kejì kéèyàn mú béèyàn ó ti ṣe níbi tó sọ̀kalẹ̀ fáwọn òṣìṣẹ́ olùkọ́ àlàyé mi ti ìlànà béèyàn ó ti jọ́sìn yẹn kó ṣe wípé nínú tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ yóò ti máa mú tó o bá jẹ́ mùsùlùmí máa mú ní alukur'ani nínú sunna anabi muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n jẹ́ yahudi nígbà ayé wọn lọ́rùn tẹ́sìn wọn sì valid kí wọ́n máa mú ní tààrọ̀ àwọn tí wọ́n jẹ́ nasara nígbà tẹ́sìn wọn sì valid kí wọ́n máa mú láti inú kẹ́ni èjì ó di mélòó yóò wáyé lẹ́kẹ̀ẹ́ta níjẹ́ fẹ́ fi tọ́sí fọlọ́ yẹn hàn tọ́lọ́hún ni yóò máa lo tọ́lọ́hún fi hàn táwọn ọmọ àwọn èèyàn wà á wò pọ̀ sí nǹkan mẹ́ta tó wọn kínú látàwọn àlàyé àwọn àfọ́ntẹ́fsì rò káwáàdì mú gbogbo ọ̀dọ̀ àti bá fẹ́ ṣe nǹkan kan kí mọ̀kọ́lọ́mọ̀ fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì á kí làlàyé tó wà lórí ẹ̀ kí lẹ̀ sì sọ̀rọ̀ ṣe wá lálàyé yẹn tó o bá interpret ẹ̀ fúnra rẹ̀ ó sọ̀rọ̀ ní yorùbá láyé mi ti àlàyé tó gbé ìbáàdà wa nínú Qur'an nínú hadith tó o bá lò ti rẹ̀ rí tó o wá bó o lẹ ní ọ̀sẹ̀ rí yẹn fún ẹ ṣe lò ó tún sọ̀rọ̀ àwọn ọmọ sọ̀rọ̀ àwọn tí ń pè ọ́ lórí òfin náà ẹwà bẹ ṣe àgbà rẹ síbi àwọn ọmọ bí wọn ti lò ẹ àbí kéèyàn wọ yín pé irú ẹ rí ìbò lànà ibi ti lò kí làlàyé ẹ bóòlà tí máa ń ṣe kò sẹ́ni kankan tí ń ṣe kankan lónìí inú ẹ̀sìn tí ò ní sọ fún lẹ́rìí inú Kùránì o àbí bẹ́ẹ̀ kọ́ tí ò ní lọ lẹ́rìí hadithi o lọ́wọ́ ni pé kọ́ra Kùránì gbé wa hadithi gbé wa ṣùgbọ́n tó bá di bí wípé ọ̀dà hadithi tó ń sọ yìí bóòlù anábì ti lò yóò ṣubú àbí òní ṣubú bóòlù àwọn sàábì ti lò yóò ṣubú àbí òní ṣubú látàbùdúnà ẹ̀là ọwọ́ akù nǹkan ẹyọ̀kan bẹ́ẹ̀ nǹkan ẹyọ̀kan ọ̀hún òun ni ilá tọ́lọ̀wọ̀ bá mú wá ilá nínú èdè lárúbáwá mọ́mọ́ fi ń ṣe àyàfi bẹ́ẹ̀ làwọn bákan náà wọ́n máa ń lò fún kíní kátà ń pè ní nọ̀bàláwà ní alhassan bẹ́ẹ̀ ni àlùbẹ́ ẹ̀kọ́ alhassan walqasr níbi ẹ bá ti rí ilá bí la ilaha illallah èyí tó bá síwájú ẹ̀kọ́ lẹ́tọ̀ọ́ àyàfi fún nǹkan tó wá lẹ́yìn nìkan lẹ́yìn ilá ìrìn bá láyé mi jẹ́ ìyẹn ọmọ wa jẹ́ ìfìrìlẹ̀ fún kíni àtàwọ̀ hìrì ìrọ̀pá láyé mi wà yóò dẹ̀ máa jẹ́ wípé ááyà yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ ó kó kí ni sínú ànáfíú ìsìbàt tó jẹ́ rúkìnà àtàwọ̀hìd orígun méjì oníkẹ́límọ́tò tàwọ̀hìd ní bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ó ní ànáfíú ntẹ́yìn ó lè lọ àlìsìbàt ntẹ́yìn ó fi rìn lẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ láta àbùdúnà onítùmọ̀ láìlá ìlàlọ́ onítùmọ̀ kẹ́ni ẹ̀ dámi lóhun tí bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ èèyàn tó ní láta àbùdúnà ìlàlọ́ ẹ̀ gbọ́jọ́ jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run láìlá ìlàlọ́ ìlàlọ́ sọ yẹn ó ti padà sójú kan náà àbí ó padà sójú kan náà ẹjọ́ ara ṣùgbọ́n torí pa àwẹ̀ tí ń gbò wá ẹjẹ́ ń fa àwọn kan lẹ̀ mẹ́ toró ìtumọ̀ ìbára gàgàn nínú tó ku òun kíni kíni jẹ́ padà sẹ́yìn pa àti sọ̀yẹ́ ọlọ́run wá ní wábi wá yé dáyé ní ìsáná sẹ́rí ibi tá a kéwò tá bá gbọ́ yé tí gbogbo wa gbọ́ yé tí gbogbo àwùjọ wa bá gbọ́ yé gbogbo àwùjọ wa ó sì lálàáfíà tá a bá gbọ́ yé ayàtà níbi tá a kà nísìn tá a bá gbọ́ yé ẹ ẹ ní gbọ́pẹ́ nìkan kó bẹ́ẹ̀ lẹ̀ kò ní sí tọ̀lá kò ní sí kéwì kò sí tọ̀lá ṣùgbọ́n àgbọ̀yé àṣìmúlò tí yẹn bá kàyé tọ̀lá gùn tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀dẹ̀ lọ́dún kan kí yẹn kàn mú ọdún ẹyọ kan kó fi ṣe sáǹpù ṣe wọ́n oṣù karùn-ún làwa yìí àbí wọ́n wá mú lọ sí oṣù karùn-ún ọdún tó kọjá oṣù kẹfà oṣù kẹfà di oṣù kẹfà ti sìn tí wọ́n bá katọ̀ láàbù tẹ́tẹ́ nìkan yóò lọ́wọ́ tó méjì àbí méjì méjì pẹ̀lú ògùn ọlọ́run tó bá ka mẹ́wàá yóò sùn ni mẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà ló ṣe wá wà káàkiri láàrin àwọn tó lẹ́sìn àtàwọn tí ò lẹ́sìn bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ nítorí pa àdó irigun yìí yé kí lọ́lọ́run fẹ́ jẹ́ àdó yé ń bẹ̀ wà bí ní wàá lè jẹ́ yín ní ìsáná báńkì àbáyé. wà bí ní wàá lè jẹ́ yín ní ìsáná. kéko lóòkè kó lóòkè. wà ní wàá lè jẹ́ yín ní ìsáná. ààrẹ ti gbà mú. <laughs>

àtàwọn tí wọ́n náà fẹ́ sálámù sí kò tó sálámù àbú yẹ tó sálámù ẹ kọ́kọ́ rí pé wọ́n gbọ́ ibi yìí náà ẹ mọ̀ bí tá a fẹ́ lò mọ́ bọ̀ kẹ́ ẹ̀ létí gẹ́ẹ̀tì mi ẹ wà gẹ́ẹ̀tì mi lè sọ ṣe rí àwọn afọ́ oníkùn à àwọn tàbí wọ́n ṣe iṣẹ́ tó jẹ́ pé ẹ̀ lè rírú sẹ́wọ̀n nínú màmí ìyẹn làwọn afáìsẹ̀ bí máa ń sọ wípé gbogbo máa ń ṣerú síra wọn ni o tó bá jẹ́ ti pé ààrẹ ló ń tọ̀sí ìlú òlè mọ́mọ́ ló ga ó tó bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ pé ààrẹ ló ń kọ́ àti kọ́ mọ́mọ́ ló ga ó gbọ́dọ̀ pé ààrẹ ní hadiisi kó ní ti ló ga bọ̀ èyí sàládì rọrọ̀ pa ìrọ̀ yìí ṣé hadiisi tó ń sọ yẹn ló ga gbọ́lé yìí yorùbá wọn fi kọ́ bó ṣe wá lọ ṣe ṣe dáadáa ní ìsìláì bọ̀lá rọ wa àwọn afọ onítàfsírì gbogbo ọ̀gá tí wọ́n sọ yẹ àwọn afọ onítàfsírì lọ sọ ìgbẹ́kọ̀ wọ́n ní wábi ni wáyé dẹ́dẹ́ yìí ní ìsáná kí ni lánà wà bàbá tá a bá mọ láti fi wá lánà wáyé tó bá ti pé yà ní ńkọ́ wáyé dàtọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kí ló yẹ tọ́lọ̀ wáyé wábi ni wáyé dẹ́yìn ìsáná tí ọ̀sọ́ kí wọ́n mìíràn wá yídà táyé ni. ṣé bọ́kùnrin àtòbìnrin ní sọ̀rọ̀ ń pa rẹ̀ ó wá ní pẹ̀lú bàbá rẹ̀ méjèèjì abẹ́wọ̀n kó tún wọn rẹ̀ náà pẹ̀lú bàbá rẹ̀ méjèèjì mọ̀ ṣe dáadáa sọ kò sọ pé pẹ̀lú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kò sì sọ wípé pẹ̀lú ìyá rẹ̀ méjèèjì mọ̀ ṣe dáadáa sọ ẹgbẹ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ kí lọ́lọ́run fẹ́ já mú bẹ́ẹ̀ ìtòfẹ́ jẹ́ àrùn bẹ̀ ni wípé alákọ̀ọ́kọ́ bàbá ló lọ ẹlẹ́ẹ̀kejì ni wípé ìyá bọ́ sábẹ́ bàbá yìí ìrọ̀pẹ́ ẹjọ́ mi yé wá mi lè wá lè dá gbogbo léèbí tóbìnrin ò ti gbà pé òun bọ́ sábẹ́ ọkùnrin ọkùnrin lọ̀gá ilé ìbí ò gbogbo tọ̀láàmùtẹ́ bá wá rí láyé àwọn a máa dásí tọ́ ọba dásí láyé ẹ́ẹ̀rí wípé ògóngó ní tí ó fà pẹ́ ntùká náà ni pé àgbà fúnra wa ẹnìkan ọ̀fẹ́ jọ̀bọ̀ ẹnìkan ọ̀fẹ́ jágùn tọ̀jà ni kí ẹnìkan wá jájá àwọn méjèèjì fẹ́ jájá papọ̀ torí pé ìgbésí ayé lọ́kọláya yóò gbẹ̀yìn tí ẹ ti rí àwọn ẹ máa gbọ́ o máa gbọ́ o onígbà tó ní ah sísà yẹn ó gbọ́ yé púpọ̀ ah ẹgbọ́ kí ni yóò so fún ọ yóò so fún ọ yóò so obìnrin tí n ti ń dóbìnrin bá dé kìí ṣe pé ọgbẹ́sìn yìí o ọgbẹ́sìn yìí o obìnrin dé ni o torí ìgbà yẹn lọ́rùn àwọn òpin ah kìnnì àti mo ti ẹgbọ́ kankan yé kò jẹ́ yín ẹ ẹgbọ́ yé ni nígbà tí ìyàwó rẹ̀ tó bá sọ fún ọ tó já fáàgà ni ìrọ̀lẹ́ fáà irọ́ èmi èmi parọ́ ah, èmi tó parọ́ èyí ó tó wá ní mọ̀ parọ́ yóò tó jẹ́ ìyàwó mi ní ó tó ní mọ̀ parọ́ irọ́ tí nípa tí mo fi fi ìgbà máa fi ọ̀tọ́ ní mọ̀ parọ́ lọ́yẹ irọ́ níjọ́ irọ́ irọ́ lẹ́pa yóò tó bára sọ fún ọ tí jàmbá parí kẹ mọ́ bínú tí mo wá lè mọ̀ ọmọ sọ pé parọ́ ni ṣùgbọ́n tọ́ bọ́ wá jẹ́ni tí mo bínú sódì ẹni tó sọ pé mò ń parọ́ ara o kò bìlífù ni gbàdúrà ti bìlífù mi èmi ló bìlífù ẹ̀ ní ìdúrọ̀sẹ̀ wà lọ́ba dé ìjọ eléyàn lásán tó ọba jọ́kọ̀ ìdọ́ra rẹ̀ mójúmu kèsì òkè onímọ̀ parọ́ àbí èmi mọ̀ pé ìparọ́ yọ padà bí ọtọ́ bá jọ́kọ̀ gidi ìmọ̀sí ọba jọ́kọ̀ gidi point one point two ọjà ni kẹyìn olè ọmọ sí igi ní kàkàkiri ẹ ẹ wọ ẹrù kan lẹ́sìn ẹrù lẹ́sìn alùsùn náà lọ́sà sàánú olúwẹ̀ ah. alùsùn náà náà ìyàwó rẹ̀ máa wò ní àá ah, ẹlẹ́ àá ọmọ ẹ̀yìn mẹ́lẹ́sọ̀rọ̀ yóò dì gbágbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ọlọ́mọ fún wa rú ẹ ṣùgbọ́n a máa jẹ́ sí ọlá alẹ́ kankan jọ títí lè wọ́n bá jẹ́ sí ọlá àbí ìṣòro àbí ilé wáyé ìdáyé nìyí ìjọ títí ní ètí náà bá sì dé sí ọdẹ bí pa ọdẹ tó wá bóúnjẹ lé ah! tí mo ti rò pé mo bọ̀ wá sí o ló bá ń da gbogbo lérú tóbi iná ọba lè ṣe sùúrù tó bá sọkùnrin tí ò lè sọ ahẹ́ ló ti ju dàlágùlù ìyàwó ẹ̀ yà ní èmi èmi ẹ̀ èmi ẹ̀ èmi ẹ̀ ọmọ mi ní kiri ó ti sọ eléyìí ó ti wọlé minus one wàbí wàá lè dá yín ni ẹ̀sán lásán mẹ́mí ẹ̀ tó bá délé wípé bàbá lọ̀gá o bàbá lọ̀gá àti ìlọ́bí ẹ̀sán náà ń bọ̀ wá bìyẹn náà nǹkan mẹ́ bí mẹ́ta náà ní tún bẹ́ẹ̀ ìsáná yẹn náà sùgbọ́n lọ́gbà kí ló fún torí wábìlì wáyé dé ní bá ebi ló sá fún wábìlì wáyé ní níjà kí ló fún ìsáná ní náà sùgbọ́n jẹ ó yẹ ká mọ̀ kí wá ní jẹ́ ìsáná ilẹ̀ ìwàlídé kí ni jẹ́ bẹ́ẹ̀ bó la ṣe máa ṣe ìṣàlù sí ọ̀yẹ ká mọ̀ ṣùgbọ́n yẹ akọ́kọ́ kán máa sí wábìlì wá lè dé yìí nìyà kí ló tó lọ ń dù yá sábẹ́ bàbá wà lè rí já yí aláìhín náà ọlọ́ni àwọn ọkùnrin nípò wọ́n nípò wọ́n ju obìnrin lọ ìsìláàmù gbé wọ́tẹ̀ máa ń kà ń dù èyí ó máa ń kà yín fún ń dù bẹ̀tà ìsìláàmù gbé ẹ̀ wá ọ́ ìsìláàmù ọgbẹ́ yẹn wá ẹ wá já ṣiṣẹ́ lórí báwùjọ owó ṣe tò pẹ̀lú káwọn àyàwó nítẹríba fáwọn kan ilé ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bó lo ibì kan nínú alukur'an kó dà yá pè fún bàbá kò ṣẹlẹ̀ yọ yà á da ọkọ da bàbá pè fún yà yọ yà á da ìyá pè fún bàbá ni yóò jù sábẹ́ la yé mi ti yé tá a bá ti mójútó ilé owó tòrò oníṣẹ́ wàhálà kankan ẹjá mi káwọn ìyàwó àwọn ọmọ wa lọ́wọ́ bó ṣe rọrùn ẹjá ló bá ń torí àṣù àtẹ̀síwájú àtẹ̀síwájú àbí káwọn tún lọ ní. àbí ni wàá èyí ni. àbí ni wàá èyí ni sáà káṣe ló ń bí ẹ bá ti dá máa tún lọ ibi láti sínú. àbí ni wàá èyí ni. اليتامى تاني جا يتيم ليس اليتيم الذي قد مات والده kúrò ní nẹ́ẹ̀sì ọdíjọ ọ̀rọ̀ tó nìyẹn lọ́tọ̀ ááyà yẹ júsù kọ̀ọ̀kan bẹ̀ báyìí gbéyàn bá ṣe ń gé ikọ̀ kan rẹ̀ ó sì ṣe tàbísírù táwọn ìparí gbéyàn bá ti ń gé tó ọba ilé wọnú ẹ̀ lọ nínú tàbísírù wọ́n rà síbẹ̀ ọmọ rí àwọn afọ́n tàbísírù wọ́n lo ìgbésí ayé wọn tán yányán lórí kùránì yányán pé ó dà kí lọ́lọ́run balẹ̀ kí lára fi báyìí kí ni kẹ́lí mọ̀ báyìí kí ni àtọ̀ láàrin rẹ̀ àti ti bí báyìí àti bí báyìí wọ́n náà mọ̀ kàtà sí mi àwọn gbádùn alukurani wọ́n mọ̀ pé kurani ah, á jìnà sí ẹ̀wọ̀ ẹnu wọn tá a sọ ọlọ́njọ́ sàǹfààní mẹ́rin tó sọ àtàwọn àtàwọn láti àwọn sọ́dọ̀ lọ́wọ́ aláwọ̀ sàmọ̀ ìwáyé ẹ̀ tábàárí béèrè kan a lè dáhùn.